mo gbà mí o ìyá àbíkẹ́ ìyá àbíkẹ́ kí ló ń ṣe ni. ṣé bíbi tí wọ́n tẹ́ àbíkẹ́ sí nìyí ah! èmi ń túbù sùn àbíkẹ́ ṣe ni. ẹ mọ̀ gbà mí o bó lọ ti gbọ́ rí nílẹ̀ yorùbá kí òbí kó fi ọwọ́ rẹ̀ kó fi sin ọmọ ẹ̀ tí ẹ̀ gbọ́ náà ó gbọ́ òwe tí yorùbá ń pa ni wọ́n ní ìbànújẹ́ gbà ńlá ni kí gbèjèsí ó tó dúró bí ẹ̀ lọ́sọ̀rùn alákejì ọwọ́ adúró ni ọwọ́ àbúyẹ̀pẹ̀ sí yàrá ọmọ ẹ̀ ọjà bá mú kini ní ọwọ́ ẹ̀ bá mú bá mú bá mú bá mú bá mú bá mú ọyá tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi ọlọ́run ní járíwú ẹ̀ mọ́ lágbára ọlọ́run ibi kankan báyìí kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa bàbá ṣáàbù fún wa kò ràn wá lọ́wọ́ òṣètò rẹ̀ bẹ̀ẹ́ ti bọ́ orúkọ jésù kristi ni mo gbàdúrà àmín hallelujah ògo ìdúrà ah, ọ̀nà ṣàánú mi ọ̀nà ṣàánú mi ọ̀. ṣe kọ́nà mi má dojúrú kórí mi má burú kọ́nà mi má dàrú o èdùn àbá mi ṣe kọ́nà mi má dojú kọ́nà mi má dojúrú Ah, eh, eh àdìsán. àdìsán. orin bá mi ṣe kọ́nà mi má dojú. kọ́nà mi má má dojú. orin mi má burú kọ́nà mi má dàrú. kó má dàrú. Èdùà bá mi ṣe kọ́nà mi má dojú. ojú kì máa ń fọ́. ojú kì í pẹ́ dùn kó dẹni ilẹ̀ o iṣẹ́ kì máa ń ṣẹ́gun o dojú gbà adìyẹ oòrùn kì máa ń ràn kínú ṣe kọ́nà mi má dojú. orí bá mi ṣe o. orí mi má burú kọ́nà mi má dàrú o. ó má dàrú o. Èdùà bá mi ṣe kọ́nà mi má dojú. asáré inú ẹ̀kan ẹ̀ kò sá lásán bí ó lé nǹkan dájúdájú nǹkan lé ìdààmú fimọ́ làkàlàkà ìjì ò dáwọ́ dúró má lọ jápa tí okùn ẹ̀mí ò ṣe é so èyí káwọn kala kán má má ka kókó odò tó ń gbé ní lẹ́sẹ̀ lọ kò dórí eékún. Ah, eh, ah àdìsá àdìsá o. orí bá mi ṣe kọ́nà mi má dojú. orí bá mi ṣe tèmi. orí mi má burú kọ́nà mi má dàrú o. ó má dàrú o. Èdùà bá mi ṣe kọ́nà mi má dojú. ìyá mi ẹ wo time láti àárọ̀ tí Rónkẹ́ ti lọ́mọ ní school tó ti lọ́mọ ní school. ó máa dé ẹ́. Eh? ó máa dé wáyé tó ń bọ́dà máa ń dé lóńkè òun ṣọmọdé náà kò dẹ̀ṣẹ̀ lọ máa mú ọmọdé ní school for God's sake take it easy máa ní sùúrù ó lè jẹ́ wá sí traffic ni àbí bóyá wọ́n dẹ̀ ń ṣe nǹkan kan school wọn wọ́n máa náà ah. nǹkan tẹ́ mo máa sọ ni kémi take it easy àbí mo ti gbọ́ yín á bá mi bíbá ilé. dáàbì lọ́mọ ẹ̀kọ́ ó wá gbóni how are you my dear kí ló ṣẹlẹ̀ látàrọ̀ tó ti lọ mú wọn sùn ní wọn lọ́ọ̀yà sí sọ fún mi. traffic ni ma. traffic wo ni ṣé ìwọ nìkan ló wà ní mọ́tò tó sọ pé traffic ìwọ àti dírẹ́fà ẹ̀ tuntun gúnra yín mọ́ kọ́nà kan. Ah, rárá o. ẹ wá fi ọmọ ti tèmi sínú mọ́tò. èmi kọ́ mà gbogbo ọ̀nà dín ní ojú. bẹ́ẹ̀ sọ̀ jọ. èso kè é ó lè ṣe sùúrù. débi ọmọ náà lọ sí wáyé. pẹ̀lú àwọn èèyàn. Ah, ah. ó ga ṣáà wọlé lọ kó change aṣọ fún ebi àti máa pọ̀ mọ́ sí i. bẹ́ẹ̀ ra onírìn àrè mi ò ṣe ní bínú ó lòdì two hours ó ní traffic ah, ah. ṣọ́rọ̀ nìyẹn ni. every time wàá dẹ̀ máa nag wàá máa nag ẹ má fọwọ́ líle mú ọmọdé yìí náà tó fẹ́ fún rẹ lápá tẹ́ńsọ̀n. ọlọ́run ní jẹ́. pẹ̀lú ariwo tó ń pa yìí àánú ò ṣe mí ṣùgbọ́n. ibo ni wọ́n gbà lára tààrà lórí lọ. ó bọ̀ látọ̀dọ̀ rẹ̀ arúgbó ọmọ kan tó jáde. Rónkẹ́. Rónkẹ́. wo ọmọ tó ń dààmú wa kì í látara ọlọ́dọ̀ rẹ̀ òun ló ń ti ń bọ̀. ayé mi o. sori. kejì máa ń bolo lọ. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo ti ń bọ̀ mà. ìwọ lọ sọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni ma. ọ̀rẹ́ wo ló lọ tí mi ò mọ̀ ẹ́ ọ̀rẹ́ wo ló ń bá ọ̀rẹ́ wo ló ń bá ẹ́ ah. tí mo lọ nǹkan kì í látẹ̀kọ̀ tí mo wá ẹ tó bá tó bá mi dánwò ẹ̀wò nínú ilé yìí tí o bá bẹ̀rẹ̀ sẹ́nu ìjọba ọkọ̀ sọ fún mi ná tí n bá wá ìtì nínú ilé yìí buhari nǹkan ti máa ṣe fún ẹ oh, oh. kí ló wà nílé tí o ò rí kí ló fi ṣeré nílé tó lè rí fi ṣeré tó lè lọ sọ́dọ̀ rẹ kan. wo bí báyìí mi ò ní kó má bá wí o àmọ́ má nà o ṣé o mọ̀ pé ọmọ ọ̀gá ni ọ̀gá ò gbọ́dọ̀ rí pé ọ̀nà ọmọ àwọn ó máa di wàhálà o. tani ah. kí má nà tani. má nà ọmọ ọ̀gá o. ọ̀gá gan ni bá mi sọ pé kí má nà. Ah. ṣé àwọn ọlọ́ba mi tọ́ láti kékeré ni èmi ah. kọ́ mo tọ́ ni oh. ó yá ṣó ti bá mi tí má tún rí ẹ̀kọ́ sóyún kọ́ báyìí wàá rí mo ṣe máa lù ẹ̀ bọ́bà bọ́bà bọ́bà bọ́bà. má fa etí ẹ báwo ló ń bá yìí. Rónkẹ́ oh ah, àìní ẹ̀ ṣe mi owó tí mo ní ni mo ń yá o ọmọ ọkọ tó lè tẹ̀yìn ẹ̀ jáde o ọmọ oh ọkọ tó lè tẹ̀yìn ẹ̀ jáde má nà ọmọ ọ̀gá o má nà ọmọ ọ̀gá kò kàn mí o. Bẹ́ẹ̀kì mímọ́ kan pẹ̀rẹ́ ni mo yá o kì í má lò ó. Ah! mi o ẹgbẹ́ mi inú mi inú bá wò kí ló jẹ́ èmi yẹn yé tí wàá lò yé yé yé Àdìsá Àdìsá ayé àdéhùn yẹn bọ̀rọ̀ mama. yẹ yẹ èmi ò mọ orúkọ rẹ kí ló ṣe inú mi mi jẹ yẹ mama kí ló ṣe kí ni mo fẹ́ fi ṣọmọ lọ́mọ wọ́n jọ wà ní látàárọ̀ kọ ni. ẹ wo ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká gbé lọ sọ́sítù ọlọ́run ló jẹ́ ká lóko èèyàn lọ́rùn. ronke dìde dìde kúnlẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dìde inú mi pẹ̀lẹ́ ìrora dìde náà mẹlẹ dìde náà ah, ṣùgbọ́n ẹ lọ sọ́sítù. dìde ká gbé ẹ lọ sọ́sítù àbí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. sáà ṣẹ̀rí no postmortem results tí a conduct ǹjẹ́ àmọ́ pé result ẹ̀ ṣò wípé poison ni ọmọbìnrin yẹn jẹ. poison Ronke poison ẹ wo um, doctor ṣẹ́rí ìyàlẹ́nu lélẹ́ẹ̀jẹ́ o ìyàlẹ́nu gbáà lélẹ́ẹ̀jẹ́ because eh, ibi tí àwa tolóògbé ń gbé àwa tá à ń gbé bẹ́ẹ̀ á pọ̀ rárá olóògbé èmi ìyàwó mi security man tó wà ń bẹ pẹ̀lú Yakub Rónkẹ́ àti Yakub mi ò rò bí wọ́n ní gbólóhùn aṣọ kàbá sọ pé Yakub ló poison ni níbo ni Rónkẹ́ ti fẹ́ rí poison. sáà ó dàbíi pé ẹ ń fi pé rìsọ́ọ̀tà fún yín pé fake ni a ní fún yín ní wrong information nígbà tá a ṣe series of tests in fact èmi fúnra mi mo make sure wípé mo follow her up and the result shows that she was poisoned. Ronke Ronke jẹ poison. a jẹ́ ń bá yín sọ à ń bá yín sọ ẹ̀ ń sọ pé ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀. à ń bá yín sọ sí pé ta ló fún ta ló fún Rónkẹ́ ní májèlé jẹ ẹ sọ̀rọ̀ ẹ dókítà ti jẹ́ kó yé mi pé Rónkẹ́ poison ló jẹ inú ilé ìjẹ́ náà ti fún poison jẹ àdẹ̀jù báyìí lọ tá à ń gbé inú ilé yìí ẹ̀yin méjì ló dẹ̀ jẹ́ òṣìṣẹ́ tó kù nínú ilé yìí ẹ̀yin lẹ́ ń sóúnjẹ ìyá kùkù ẹ̀yin lẹ́ ń sóúnjẹ fún àyá kùkù kí ilẹ̀ fi sínú oúnjẹ Rónkẹ́ òun ni mo fẹ́ kẹ́ jẹ́wọ́ ọ̀gá mi kọ́ lèmi pa Rónkẹ́ o èmi kọ́ ni mo pa Rónkẹ́ o Rónkẹ́ náà dẹ̀ ní ẹlẹ́dàá tí ẹ o ọmọ ọlọ́mọ lóòótọ́ mi lèmi dáná ṣùgbọ́n ikú Rónkẹ́ ò tọ́wọ́ mi wá o mi ìdẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bá yín dáná nínú ilé yìí o èmi kọ́ ni mo pa Rónkẹ́ o Rónkẹ́ ibikíbi tó bá wà okó ẹ̀ gbọ́dọ̀ sun o ẹnikẹ́ni tó bá pẹ́ kó yẹ wọ́n mú nítọ̀ náà lọ. ẹ wo ẹ jẹ́ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ àwọn ọlọ́pàá sì ń ṣe investigation tó le lórí kéèsì ẹ kó má dẹ̀ jẹ́ pé èyí tó kù ń gbèsè ayé yín ẹ máa lò lẹ́gbẹ̀ẹ́ wọn ni. ẹ sà màmá ò lè pa kò bọ́ síbẹ̀ mi náà ò lè pa mi ò lè pa Rónkẹ́ sà ikú Rónkẹ́ ò lè wà látọ̀ wa èèyàn gidi ní Rónkẹ́. ọkọ mi àti ẹ ṣègùn oyún ilé mi ò ṣègùn inú ilé mọ ẹ̀yin ò ṣègùn ọmọ tèmi gan pàápàá kò ṣègùn inú ilé mọ ìyá kù ẹsẹ̀ ìdúró náà ẹlẹ́yìn kan lẹ pa Rónkẹ́ mo ń béèrè lọ́wọ́ yín mélòó la gbà sínú ilé ẹ̀ sọ fún mi náà ẹ́ ok o ah, iṣẹ́ ò máa dáa o iṣẹ́ ló súnrun kẹ́dẹ́ẹ̀dì iṣẹ́ yìí tọmọlọ́mọ wa lẹ́rú kú ìfàhẹ́ ẹ wọ ọ̀gá a gbọ́dọ̀ sinmi lórí ọ̀rọ̀ kuyọ̀ madam ibikíbi ẹ kó gbogbo ọ̀rẹ́jẹ́ ká lọ ṣèwádìí bó ṣe ní aláwo bó ṣe ní aláfọ̀ bó ṣe ní pásọ̀ àbí kí n bọ sọ wọn kí ọgbọdọ kú lásán ẹ yá jẹ́ ká lọ ṣèwádìí olóòótọ́ mi ni mò ń ṣe yẹn ṣùgbọ́n mi gangan ṣe tó máa fira mi sílẹ̀ ẹ jẹ́ ká wádìí kúrò ńkẹ ẹnikẹ́ni tó bá jẹ pọrọ ńkẹ bá mi tọ òun papọ̀ kọ ní kìjẹ. ẹ ẹ dókítà ti jẹ́ kó yé mi pé Rónkẹ́ ti lọ rest mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run kò ní rest in pieces ẹ̀yin tẹ́ pa nǹkan tẹ́ fún jẹ ni mo fẹ́ kẹ́ sọ. Rónkẹ́ ò kì í ṣe àkúdàkùn ọmọ látọ̀run ọmọlọmọ Ronke ò gbọ́dọ̀ kú lásán o. ẹ jẹ́ ìgbà tá à ń bẹ sọ nìyẹn Ronke ò gbọ́dọ̀ kú ò gbọ́dọ̀ kú ò gbọ́dọ̀ kú. Ronke ò gbọ́dọ̀ sún o. Ronke ò gbọ́dọ̀ sún o. ó ti tó sọ pé ẹ ti gbọ́. ọmọ yẹn kọ́ ló bí ọmọ yẹn náà o. ọmọ yẹn náà ló ti tiẹ̀ o. ọ̀rọ̀ yóò máa ṣèwà fẹ́ yé mi ta ló lè pariwo bẹ́ẹ̀ ṣé màmá pò tó bara jẹ́ ni àbí àdìsá tó ń sunkún bíi egbére ikú tó pa ojúbọ ẹ̀yìn òwe ló ń pa fún mi o ah, ẹlẹ́dàá mi wá ṣàánú mi ikú Rónkẹ́ dùn mí o ah, ikú ọmọ ìdùn mí ah kò yẹ kó jẹ́ Ronke ta ló wí pé ṣe lé ah. ṣé ìgbà tó ń ṣàlàyé sọ fún wa ní pé bí ilé ìṣètò kò sẹ́yìn ìgbà tó bẹ́ẹ̀ báyìí. jẹ́ ìyàlẹ́nu fún mi ní ti ọmọ ọ̀dọ́ mi ṣẹ̀ṣẹ̀ kú pẹ̀lú ìwádìí wa dáa sí àwọn jẹkulé wa ike pọ́ìsì ìyẹn la ṣe ń la ṣe ń ṣe àṣàrò lórí ẹ̀ lélẹ́ ìlú ṣẹlẹ̀ ìyàtọ̀ náà fún mi. madam kí lẹ́yìn náà rí sọ sọ́rọ̀ tó wà nílẹ̀. ẹ wo ọ̀gá ọlọ́pàá bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an lọ́kọ mi sọ yẹn. ó dẹ̀ dá yín lójú. ó jẹ́ wa lójú ẹ sà nínú ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ a rí nírìí pé ẹ ní gateman ẹ sà ibo ní gateman yín wà báyìí. láàárọ̀ yìí bá ṣe jí dábà òkú yìí rẹ̀ àti ìgbáyà rẹ̀ àti ìfojú kan láàárọ̀. ẹ ní láti bọ́dà ara yín gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló ti yé àwa yóò sì tá a máa ṣe ni pé a máa ní láti pe ambulance tó máa gbé cups kúrò níbí báyìí ṣó ti di help tẹ máa lè ṣe fún wa ni pé anytime tá a bá ti nídìí fún any investigation kẹ́kọ̀ọ́ máa jẹ́ àwa. ẹ wo ọ̀gá ọlọ́pàá ọlọ́run máa fi fìbẹ̀ ẹ jọ torí ọlọ́run ẹ má jìnnà sí wa because we are not safe in this house. we are not safe we are not safe jọ kò yé mi kò yé mi ọ̀gá ọlọ́pàá kò yé mi o. ẹni láti bọ́ dára yín fún yẹn ọ̀rẹ́ aráàlú làwọn ọlọ́pàá jẹ́ nǹkan tá a wá láti wá máa ṣe láti protect aráàlú àwọn máa dé ìbàní time to time láti wá máa yẹ̀yìn wò. Hmm. kí ni nǹkan tó ń sọ. ṣé kí n má jáde ni ṣáà ní jẹun mọ́lé mo béèrè ní ṣáà ní jẹun mọ́lé. mi sọ pé àní jẹun mọ̀ pé oúnjẹ wà nù ilé ẹ wò ó yẹ kẹ́ dúró tì mí àtọmọ nù ilé èmi àti àlè dá wà nù ilé ó yẹ kẹ́ understand ẹ ṣáà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nù ilé. kí n dúró ti wà àtọmọ ká máa jẹgi àbí kí n má lọ ṣiṣẹ́ ká máa jẹgi nù ilé àbí ká máa sùn ká máa jí enterprises. mi ní kẹ́ má ṣiṣẹ́ but ẹ sì ní sùúrù náà ẹ try kẹ́ understand now. ẹrù wo ló ń bẹ̀ ìwọ ló mọ nǹkan tó wà láyé ẹ tẹ́rù fi ń bẹ̀ ẹ̀rù wo ló ń bẹ̀ mo ti sọ fún yín pé very soon ẹ máa gba àwọn òṣìṣẹ́ mi tó máa máa wà pẹ̀lú nínú ilé yìí ẹ tó máa máa ṣiṣẹ́ tó bá fẹ́ ràn wọ́n ṣe tó máa ṣì kejì ẹnu ilé. kò tí mò ń sọ náà ni ẹ dúró tì wá kẹ́ tó gba òṣìṣẹ́ mi ṣẹ̀rí ń sìn òní wọ́n ń kanlẹ̀kùn ń sìn ṣé mi ni máa lọ sílẹ̀kùn fẹ́ni tó ń kanlẹ̀kùn. tèmi ni kì í ṣí géètì lọ ṣí géètì fún mi my friend. wọ́n ẹ̀yin wo jẹ́ kàn wọlé àbí. ẹ wọlé láti bo àti pé kalẹ̀ ń bẹ̀rẹ̀. ẹ sá a rí notice board níta pé ẹ̀ ń wá ọmọ ọ̀dọ̀ ní so àwa ni pé káwa méjèèjì káwa bá yín sá. ó ó ṣó ti rí báyìí ẹ ò lè dá dúró ò lè dá dúró sọ̀rọ̀ pé ọlọ́run dẹ̀ ti bẹ̀ẹ̀ ṣe ń sìn ẹ jọ irú iṣẹ́ wo lẹ́yìn fẹ́ ṣe jàre. ta mo lè fọ abọ́ sà mo dẹ̀ lè sún oúnjẹ kódà mo lè fọ mọ́tò. èmi náà sà síṣẹ́ tẹ ní pé kì í ṣe mo máa ń fọṣọ dáadáa sà. ṣé bí ẹ rí i pé èèyàn kan la sọ pé i need ẹ̀yin méjì lélẹ́yìí ẹ parapọ̀ kẹ́ decide láàrin ara yín èèyàn tó bá. kò sí kan tí mo lè ṣe kódà mo lè gé grass má ah. jẹ́ yẹn. Ah, ah, èmi náà lè ṣiṣẹ́ sà kò sí nǹkan tèmi náà lè ṣe sà. ẹ ṣètìlí báyìí ọ̀yà mú ètò afáná méjèèjì. ẹ wo mo máa fi fẹ́ ẹ ní. ẹ wo. ẹni pupa. pupa yẹn ìyẹn gangan. Hmm. wo ṣé o lè ṣiṣẹ́ ṣá. Ah, kò sí nǹkan tẹ́ni kì í ṣe màá lè ṣe apá rẹ̀ ẹ wò ó lélẹ̀ mo lè ṣe. ẹ eh, no problem ṣé o lè bẹ̀rẹ̀ ah, ń sìn. ẹ ṣe sọ ẹ ṣe màmú bọ́ sí i. ẹ ẹ̀sùn tí ẹ ti ṣe security dáadáa ah. ẹ̀dẹ̀ mọ̀ nípa security. Ah, mo ti ṣe security dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan bẹ́ẹ̀ sanwó mi mo ti ṣe sójà. Ah, kí ló wáá dé tẹ́kọ̀ọ́ rẹ̀. ọlọ́mọdé apàdé alátakò ni wọ́n ní mo fi ọwọ́ òsì wọ́n ní mo fi sàlẹ́tì ọ̀gá. ẹ̀yin náà ṣe máa fi ọwọ́ òsì sàlẹ́tì ọ̀gá yín kí lọ́wọ́ tó yín ṣe. ìgbà tó ga wọlé mò ń jẹ àgbàdo lọ́wọ́ mímú sáà kí ọ̀gá ok kò sí problem ṣe rí àwọn yorùbá ní iye kan alábàáhùn kò ju àwa tẹ̀ rí lórí ìjókòó yìí yàtọ̀ sí ọmọ mi kékeré tí ò ní àǹfààní láti sin bí ń sìn nítorí pé ó ti lọ sùn ìyàwó mi ló jókòó sẹ́gbọ̀n ọ̀tún mi àbúrò ìyàwó mi a ó sẹ̀kọ́ alódó sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá wa bí nìyẹn ẹ wá jọ ààbò yín tó péye òun ni mo fẹ́ mo fẹ́ ká a sùn ká fi ojú méjèèjì wa sùn ká mọ̀ pé a sùn kẹ́rù má bà wá ṣe ti gbọ́ ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ níbi iṣẹ́ ṣe ti gbọ́. ẹ wo bàbá ṣé ẹ ṣó pé èmi gbogbo wa ṣègùn nínú ilé. Ah, <laughs> ìyá wa ṣe rí kọ́mọ́dà wípé èèyàn ń fọ́ mi sẹ́rí ara ń fájò tí wọ́n ń pè mí ó nídìí tí wọ́n fi ń pè mí bẹ́ẹ̀ ṣé nígbà tí mo fẹ́ tí mo wà láàmì mo rò pé àtẹnitá ènìyàn fẹ́ lè fẹ́ mú mi lọ sójú ogun èmi náà jáde mo lọ kọ́ oògùn ṣùgbọ́n mi bí ẹgbẹ́ yẹ̀ mọ̀ pé mo lo oògùn ṣé mo kàn sọ láàrin àwa tá a jẹ́ àwa ara wa ń bí mi mo ní oògùn sẹ́rí ní ọjọ́ kan bọ̀ tó tí ò lè bá wọlé ilẹ̀ rí ìran mi. ọlọ́run ò ní jẹ́ ah, ah o lè bí ti báwo. kì í ṣe pé mo gbàdúrà kó lè wọ kẹ́tì ẹ mà kéèyàn mọ tó ń sanwó fún kẹ́tì ẹ̀ reaction mi ṣùgbọ́n tó lè bá wọ ààrẹ ilé yìí tó bá wà àdúgbò yìí. Ah, ọlọ́run ò ní jẹ́ rárá o lè fi wà àdúgbò. Ah, ah. ẹ wo ẹ wo ẹ. ẹ ọ̀dà kò sí wàhálà o lè ò ní wà àdúgbò kò ní wọlé kò sí wàhálà bàbá. ọjọ́ kankan ò bọ̀ o lè ò nílé ibi ìwà wọ̀ ṣe ti gbọ́ ẹjọ́ security ta ní kẹ̀ ṣe ń bí ni kẹ̀ gbájúmọ́ o lè ò ní tọ̀ wá wá so kẹsà àṣìṣe ibi iṣẹ́ nǹkan ti fẹ́ ti tètè rí ẹ̀pẹ́ wà ní. kò sí wàhálà bá ẹ dákun ẹ jẹun dùnú ẹni nígbàgbà tẹ sọ lẹ́ẹ̀kan ẹni ara àwọn house girl pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ bóyá mo lè mọ orúkọ wọn. Ah, why not. àjíǹ lorúkọ títì. àjíǹ. àjíǹ. àmọ́ àjọ ẹ̀ lọ. so no problem ẹ̀yin lè padà sí the gate. okay thank you sir. àjíǹ. Uh,

Elédùà bá mi ṣe kọ́nà mi má dojú kọ́nà mi má dojú. Àdìsá Àdìsá orí bá mi ṣe kọ́nà mi má dojú kọ́nà mi má má dojú orí àbí tí mi gbọ́dọ̀ bù ni etí mi ò gbọ́dọ̀ bù ó mà ṣàánú mi o. má dẹ̀ pé kò dùn mọ́ ṣé mò ń ṣèrànràn ni mi ṣèrànràn mo gbọ́ clearly kí ló wá ń ṣẹlẹ̀ nínú ilé ìlẹ́jọ́ mẹ́ta yìí ẹ̀rù ń bà mí ìwọ ló wá fi ṣọ́ ẹ̀ṣọ́ mi o fi ṣọ́ ẹ̀ṣọ́ ọkọ mi o gbogbo àwọn tó bá wá ṣiṣẹ́ nílé pátápátá olúwa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn o I cover this out with the blood of Jesus. Hmm. màjà kí lélẹ̀. ẹgbẹ́ mi ò ọ́ dádì kejì kí lélẹ̀. iyẹ̀pẹ̀ màjà iṣẹ́ wa fẹ́ fún mi iyẹ̀pẹ̀ jẹ ni. báwo mo ṣe máa fún yín ní iyẹ̀pẹ̀ jẹ ṣé bí rẹ́sàn sí ìlà sáà sórí tébù. bùnmi bùnmi má sì máa fún mi jọ. kí ló sáà fún mi lórí tébù. mọ́mí rice àti stew mo gbé síbí báyìí. rice àti stew kí lélẹ̀ ìsìn. iyẹ̀pẹ̀ ni ah, mọ́mí ẹ wo hmm. dáàdì kejì yìí ó ti tó gẹ ẹlẹ́kẹ̀ẹ́sì kí ni màá ṣẹlẹ̀ lélẹ̀ the first time tí mo gbọ́ mi kaná ìgbà tí màá padà sí kíṣe òtí sọ́ǹtì gàrí ẹ̀ sọ fún mi pé mo ṣèrànwọ́ ṣé mo tún ṣèrànwọ́ sí i ni ẹ wo this thing is getting out of hand ẹ wo ó ti sún mi o wo ẹ wo ó ti sún mi kò yé mi mọ́ o ha. kórìbá mi ṣe kọ́nà mi má dojúrú má burú kọ́nà mi má dàrú o èdè wa bá mi kọ́. madam madam madam. àlọ́ àjànú àbíjànú wo ló wà nílé báyìí nísìnyí ọ àdúmọ̀ madam ti sájáde ọlá àjẹnú àjẹnú gbà tí wọ́n kọ́kọ́ ń bọ̀ àjẹnú gangan ni mo kọ́kọ́ pè ọ́. ṣé bí mi àti wọn jọ wà nínú ilé mi kò sáńjọ òun kọ̀ọ̀kan èmi ò rí nǹkan kan. ewu eh, eh, eh, bàbá òun lè ti fẹ́ máa sún èmi o bọ́ọ̀gá náà ṣe máa ṣe nìyẹn bó ṣe máa pariwo nìyẹn ah, àwọn olóko o àwọn lájọ̀nú o nǹkan kan lé àwọn epo tí ń sún èmi o kí là máa ṣe sí báyìí. jọmi wa màá gbọ́ fún ẹ lájọ̀nú ní ni o jọmi wa oníkùmọ ni o jọmi wa oníwo ni o ìlú ìrì nǹkan kan ìlú ìrì nǹkan kan sọmọ pé bó ṣe ọjọ́ méjì màá gbà ah, mi ti kún. ṣùgbọ́n mi fẹ́ kéèyàn máa ṣe kóbókóbó èmi ń ṣe ní kóbókóbó bẹ́ẹ̀ ni mo nù ọ̀rọ̀ owó wọn yìí ṣe lásán ah, ìlú kì í ṣe lásán èmi ti kú èmi oògùn owó ni wọ́n ṣe sọ̀rọ̀ inú ilé yìí wọ́n bí wọ́n ṣe máa rálẹ̀ nínú ìgbọ́n máa bọ́ ẹrù tí ì ṣe tiwọ lọ́rùn nídìí ilé alórí o ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rùn nídìí tiwa o sọ bí wọ́n ṣe sájáde o àlìjẹ̀nù ń padà bọ̀ o tó bá dénú ilé tí ò bá rí àwọn tó fẹ́ fún ilé tutù ẹni tó bá bá ń bẹ̀ ni o ibi àlè máa lọ ìwọ kàn ní kọ́ máa sun òkè o ọ̀dọ̀ mi gbà yẹn méjì. ọ̀dọ̀ ṣe gbádùn báyìí. gbígbádùn kọ fáǹfààní ara ẹni bàbá ìṣàánú mi jẹ́ ká jókòó kí n lọ. ọjà dúró nísàlẹ̀. bàbá ìmọ̀ ìjà dúró sàlẹ̀. àwọn kankan wà lára mi àgbẹ̀ náà lè débẹ̀ já mú àbọ̀ lọ́dọ̀ mi. ọ̀fọ̀ kan bọ̀ àmọ́ ní arára máa ka bọ̀bá sàsùn ọ̀dọ̀ mi èyí ń kọ́ ilé àwọn nǹkan kan bọ̀bá sùn bí ọ̀sẹ̀ kan ah. báàlì jẹ̀nu wo kó yọ àké òní lè sá mọ́. ọ̀sẹ̀ kan ti pọ̀ ṣé wò ní dé ni. wọn á dé àpọ̀lẹ̀ máa wá sùn náà bá dé. ìwà mi dáa ah. ikọ̀ ọ̀nà fẹ́ sùn bòmí mọ́. ṣé kí àrùn tòun yẹn ṣé kò ní wọnú yàrá tọ̀dọ̀ yẹn. ọ̀bùn wà. ògùn wà. kọ́kọ́ lọ́ṣọ mọ́ mi lọ́rùn. bí ẹnu ẹ sọ òun ló kọ́ lọ́ṣọ mọ́ ẹ ó dẹjọ́ ta wá ni. tẹjọ́ àwọn méjèèjì ni sà. kí ló fọjà. dádì kò rí bẹ́ẹ̀ sà ó ní mo ní kó gbé chíà sẹ́gbẹ̀ẹ́ kan ó ní rárá o òun ò lè ṣe o ṣé mi ò lè ṣe ni kí ló ń ṣe mí tó ṣe fà mí láṣọ nìyẹn tó fẹ́ máa bá mi jà nínú church. kí ẹ ń gbọ́ràn kí ẹ ń gbọ́ràn ẹ ni ẹ fẹ́ máa kọ́ àwọn èèyàn ẹ wà ní àyíká ẹ lọ bẹ̀rẹ̀ sí ní jà nínú ìjọ ọlọ́run ẹ dẹ̀ tún wọ aṣọ aṣọ ògo sára yín. ẹ má bínú sá. Ah! in fact ẹ dójú tì mí. ẹ má bínú sá kò ní rí bẹ́ẹ̀ mọ́ sá. ẹ̀yin náà ẹ wo ìmúra yín ẹ lo ríǹgì sí mú ẹ tún lẹ irun ojú ó fẹ́ lè máa yọ báyìí ẹ̀kọ́ wo lẹ fẹ́ máa kó àwọn èèyàn. ẹ má bínú sá. ẹ wá gbọ́ ìjọ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ ìjọ ẹ̀ lè máa fà ìka ìsílẹ̀. àlébíyà dáni wá sí i hallelujah. yes sir àwọn àlejò méjì ń dúró dè níta sir. ok ẹ bá mi ní kí wọ́n wọlé. yes sir. ẹ má yẹ kó tún ṣẹlẹ̀ mọ́ ohun. kò ní rí bẹ́ẹ̀ sà ẹ ṣe gan sà. ẹ ká sùn. ẹ ká sùn. hallelujah o. hallelujah sir hallelujah ẹ dábìí wa èmi ni mo pè yín lórí fóònù tí mo sọ pé àwọn kankan ń ṣẹlẹ̀ nínú ilé wa láìpẹ́ tẹ́ fi sọ pé kí n wá rí yín nítorí ẹ̀ náà la ṣe wá bá yín sà hmm. ẹ sà ṣe rí ilé wa àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ o kò jọ pé àjọ̀nù ti wọlé tọ̀ wá wá ìgbà míì bíi ká sùn ká máa gbóhùn from nowhere kí kọ́tì máa fẹ́ wùrù kí fọ́tò frame máa jábọ́ ẹ̀mí ò ríro eléyìí rí o wòlíì. alàgbà ìgbà tí ẹ ti pè mí ni mo ti bẹ̀rẹ̀ sí ní fi àdúrà jagun lórí ọ̀rọ̀ yín ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó yé mi pé arákùnrin kan wà pẹ̀lú yín tí ẹjọ́ ń gbé ilé yẹn. èèyàn kan ń ṣiṣẹ́ pẹ̀lú wa ọkùnrin àdìsá nìyẹn géètì máa wà nìyẹn. ẹ jọ̀ọ́ níbo ni arákùnrin náà wà. ó máa ti tó bí ijọ́ mélòó kan tá a ti rí mọ́ àdẹ̀mọ́bi tó gbà ó kàn ṣàìdédé kò ń lé ni. ṣe fẹ́ gbọ́ tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ àfi kí ẹ lọ wá arákùnrin wa o. dadi kejì eh? níbo la ti fẹ́ rí àdìsá ń sìn. Ah, òun náà ni òye mi o. olùṣọ́ àmẹyọ tó ṣu ó kàn bá wa ṣiṣẹ́ lásán ni. ẹ wo ẹ má jẹ́ kí n purọ́ fún yín àmọ́ ibi tó ti wá o a gbé fíkánsì síta lórí fíkánsì tó fi tọ̀ wá wá àdẹ̀gbà síṣẹ́. nǹkan tí ẹ̀mí ọlọ́run bá fi rán mi òun lèmi máa jẹ́ fún yín àfi kí ẹ lọ wá rí o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 ẹ dẹ̀ sọ pé ẹ kó fìrí ẹ̀ síbi kankan. èyí láti bí ọjọ́ mẹ́ta náà mò ń rò ó ayọ̀ ọmọ yìí yún mí ayọ̀ ọmọ yìí yún mí mi ò rí èmi ò mọ̀ ọ̀rọ̀ ọmọ yìí ajọ́ tó ti kú ọ̀dọ́dọ̀ mi tó ti lóun lè rí sẹ́ òun ṣiṣẹ́ ní ọmọ ọ̀rọ̀ ọmọ yìí ẹ mọ̀ mọ̀ gbà mí ẹ̀dùn ọ̀nà ọ̀gá ṣe bọ́dọ̀ yín lọ́mọ yìí ti ṣiṣẹ́. ọ̀dọ̀ mi ló ti ń ṣiṣẹ́ ah, ah ọ̀dọ̀ yín ló ti ṣiṣẹ́ ẹ wá dún ẹ̀jẹ̀ bèrè kínní kan lọ́wọ́ yín o sọ̀rọ̀ yóò jí yín lówó. Ah, kò jí mi lówó. kò sì dín kan ládùúgbò. Ah, ah, no no no no no kò jalè kò tẹ́ ẹ ṣe nǹkan ọ̀dọ̀tí rí sí sàkání mi. ẹ wá lẹ́ẹ̀ rí. ìyẹn gan ló jẹ́ ìyàlẹ́nu fún mi pé kí ni reason tó máa fi kó lé without telling me ó sì yé mi gan lẹ́nu bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí mi yìí. ẹ sì wò mí níran. ẹ mọ̀ máa ṣe rí bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ kan yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣé láwọn béèrè tẹ́ ń béèrè lọ́wọ́ yẹn èmi kan ti béèrè lọ́wọ́ kó tó ti pé mọ́ dọ́dọ̀ yín pé ṣé ẹ ṣe kò ní pọ̀ mọ́ ìjalè àbó wà kan tó burú kó tó ti pé ó kúrò lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ fi yé mi pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ máa hmm. fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ kò sí nǹkan tó máa ṣe a máa rí. Ah! nǹkan tó ń wá fún gan èmi gan tí ì mọ̀. nǹkan tí mò ń wá fún kò lè yé but ó wà ó wà very important ẹ jọ. Ah! Ah! ẹ wo ẹ bá wọ ọmọ yìí o

nígbà tó fi kò jalè kó ẹ fọwọ́ ẹ balẹ̀ ẹ ẹ máa wọlé àbájá. lórí ọ̀rọ̀ bọ̀dá design ni ọlọ́run jẹ́ ká rógun wàhálà ọlọ́run jẹ́ ká rógun ẹjọ́ o because ètò fi ń wá wọn kiri yìí nísìn kó má jẹ́ pé wọ́n ti gbé wọn lówó wọ́n ṣe ń wá wọn kiri. èmi ò gbà yẹn mi ò gbà yẹn because nígbà tí máa yẹn wá sí ibà èmi náà ti dọ́gbọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ pé ah, ọmọ tí ẹ sọ pé ń wá káàkiri ṣé kò ṣe pé bóyá ó gbé lówó àbí ó ṣe iṣẹ́ ibì kan ó dẹ̀ fi ṣe pé kò sí wọn tó jọ gbogbo ibi tí mo mú dé ní ọ̀dọ̀ àwọn èèyàn àdìsá ó ń confam fún wọn pé kò gbé olówó kódà látìgbà tó ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ òun kò ṣiṣẹ́ ibì kan sọ́dọ̀ òun rí so gbàtú tẹ̀sí mi ò fi gbé bóyá ó gbé lówó. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí ò bá jówó ló gbé kí ló wá di pé wọ́n wá kiri fún tótó yẹn ẹ̀yin náà ẹ̀wò kéèyàn tó lè wáyàn wá láti onídìí ọ̀hún yẹn wá sírú bíbá ah, ah, ó jìnnà síra wọn náà ó gbé wọn lówó ni o. mi ò ní gbà yẹn fún ẹsẹ abá mi ṣe sọ̀rọ̀ báyìí àtisá náà ń sọmọ bẹ́ẹ̀ yes kò sọmọ bẹ́ẹ̀ ibu nǹkan tó ń wá fún gan mò ń bèrè kí ló ń wá fún gan tó dẹ̀ fi wá do ni pé àwọn àwọn káàkiri àbẹ̀sẹ̀ ní káàkiri kò sọ fún mi o i'm telling you kò sọ fún mi o ẹ bá sọ fún mi tí o tẹ̀ sọ gbogbo olówó so èmi ò rí any problem àbí bẹ̀rù kan àbí wàhálà kan nù yẹn náà. dìyà tèmi yé mi because tó bá kàn ó máa kàn èmi o èmi ò fẹ́ wàhálà èmi ò fẹ́ wàhálà irúgbó dáàdì ságan ń bá mi ẹni mọ́ ṣe gbogbo kàtún sàpànà ojú wọn wà ń le. jẹ́sọ̀ yín kò fún ẹ sórí ńgbà míì tọmọ bá ń ṣe lọ́dọ̀ yàn tó bá wúlò fún yàn dáadáa tó bá kú lọ́dọ̀ yàn tó lọ gbọmọṣẹ́ mi tó wá rí i pé ọmọ tó ń lọ gbà yẹn kò ṣiṣẹ́ dáadáa bíi talákọ̀ọ́kọ́ ó lè máa regret ah kí lóun jẹ́ kọ́ ọmọ ìkú lọ́dọ̀ òun fún ṣóyẹ́nsì ó lè máa torí ẹ̀ máa wá káàkiri o yes bí a torí pé ó wúlò fún kò wá rẹ́ni tó wúlò fún mọ́ bíi tàdísá ló ṣe ń wá kiri. Oh, díà irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata tó yẹ pé tó ní iṣẹ́ dé yẹn ni wọ́n máa rẹ́ lòmíì eh, eh, eh, tó tún gùdù ju bọ̀dá àdìsá lọ. sori jẹ́ ká gbàgbọ́ ọ̀rọ̀ àdìsá àbí kó sọlẹ̀ sá má jẹ́ kí yẹn tún máa dá agreement lẹ́la ara méjèèjì àwọn tọrọ yìí kàn kò ká ọ lára tó yìí lọ jẹ́ ká fi gbìn. èmi ò fẹ́ wàhálà fún ẹni torí tó bá kẹ́ ọ máa kàn o. Daddy àwọn náà máa tẹ̀lé e lọ sí àjọ̀dún ilé yìí. sista Rebecca bẹ́ẹ̀ ni ti ń rí um, brother David ẹ bá mi sọ fún olùṣọ́ wípé ọjọ́ àkórè àjọba péjúpésẹ̀ ṣe àjọ̀dún yìí ni uh, sista Rebecca bá mi sìn wọ́n dé ẹnu géètì. mo ti gbọ́ sáà. ẹ ṣe é all right. ẹ dẹ̀ bá mi kí olùṣọ́ o. wọn á gbọ́ wọn á gbọ́ ẹ ṣeun gan. ẹ tẹ́kì ẹ̀sìn olú ìjọ mi máa wà pẹ̀lú yín o. àmín Ami, ami, ami, ó yá padà ẹ má sáré ojú ẹ díẹ̀ o yà àdìsá. kí ló wá ń ṣe wọ́n báyìí. olùṣọ́ wà lẹ́yìn ṣé kò sí tẹ́ ṣe bẹ́ẹ̀ drive arákùnrin tó lọ sìn ni ṣé ìjọ yìí lọ́n wà ni. Ah, rárá o wọ́n ràn wá láti ìjọ mi ni ṣé kò sí nǹkan kan. Ah, kò sí nǹkan ṣé olùṣọ́ ṣàwà ni. olùṣọ́ wà ní olùṣọ́ wà ní. olùṣọ́ wọ́n sọ fún mi pé ọ̀dọ́ yín ni arákùnrin tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ń sìn ti ń bọ̀ ọkùnrin kan tó gun ọ̀kadà ń sìn bẹ́ẹ̀ ni ṣé arákùnrin tó wọ aṣọ red. Uh, red. ṣòkòtò black. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣòkòtò black ló. broda David nìyẹn ah. olùṣọ́ àgùntàn ìkejì mi tó wà ní parish kejì lọ́hùn àwọn ni wọ́n ní kí wọ́n mú iv wá fún wa bí wọ́n fẹ́ ṣàjọ̀dún ni wọ́n wá invite wa. ó tẹ̀ dá bẹ́ẹ̀ ẹ wo ọmọkùnrin yẹn là ń dààmú sí láti jọjọ́ yìí ọmọkùnrin tẹ sọ pé kí n lọ mú wá òun ló kù lọ́dọ̀ yín tẹ ní broda David yẹn. tí n bá gbọ́ yín dáadáa broda David ni ẹni tí ẹ̀ ń wá káàkiri láti ìjọ yìí. òun ni òun alàgbà. Ah, ẹ jẹ́ kí n tètè pè wọ́n gbà yẹn kí wọ́n padà. Yeah. hello brother David ah ẹ jọ̀ọ́ ẹ padà ó ní nǹkan kan tí mo fẹ́ fi rán yín sí olùṣọ́ tí mo gbàgbé lẹ́ẹ̀kan ẹ máa padà bọ̀ ok all right. olùṣọ́ olùṣọ́ ẹ̀ka láti kejì ibi lẹ́wà ẹ wo olùṣọ́ gbogbo nílé mi ti dàrú àtẹ̀kùn ńlá fẹ́ nulẹ̀ evil spirit ti wọnú ilé wa. ìjì náà jà nulẹ̀ mi inú tẹ̀mí ti di àjọ ọ̀nù kejì ti di àjọ ọ̀nù olùṣọ́ ìgbà mi ọmọ mi ti di àjọ ọ̀nù o. kejì dájọ nù. Ah, arábìnrin ẹ lọ gbé sí àkè àwọn àjòkò. arákùnrin tí à ń retí òun náà ni ọlọ́run máa lò láti yanjú oko ìṣòro tó wà lẹ́yìn ẹ fi ọkùnrin balẹ̀ ẹ̀lẹ́ ah brother David ẹ sà àwọn òun lélẹ̀ yìí àwọn òun lélẹ̀ yìí sà ẹ sà ẹjọ́ ọ̀rọ̀ tó lọ́wọ́ mi ò nílé báwọn lè dúró pọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ẹ má bínú màá padà wá rí yín. brother david brother david ẹ ní sùúrù ṣe rí kí ẹ tó débi báyìí rárá ni ọlọ́run ti fi wo nǹkan tó ń ṣẹlẹ̀ yàn mí àmọ́ ẹ̀yin ni mo fẹ́ kí ẹ wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ló jẹ́ kí n ní kí wọ́n máa wá yín kiri wọ́n ti ṣe wàhálà gidigidi gan lórí ọ̀rọ̀ yín tí wọn ò rí yín o kó tó di pé ọlọ́run ní kí wọ́n wá pàdé yín nílé ọlọ́run bí báyìí rọra David ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ ní lọ́kàn yìí pé ẹ ti di òjíṣẹ́ ọlọ́run ẹnikẹ́ni tó bẹ̀rẹ̀ ti gbà láti ṣiṣẹ́ ní àyíká ọlọ́run ó gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì lọ́kàn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ní sùúrù fọlọ́run dáàdì kejì tí ẹ ṣe ó kù díẹ̀ kí a tún ẹ̀mí ọlọ́run wa ní kí n sọ fún yín wípé tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó níyànjú àfi kí ẹ jẹ́wọ́ gbogbo ohun aburú tí ẹ ṣe níkọ̀kọ̀ níwájú olú ìjọ mímọ́ tí a wà yìí. kí lè ṣe kí lè ṣe ìlànà dáàdì kejì ẹ dẹ̀ sọ̀rọ̀. olùsọ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ni mo ṣe àwọn àṣìṣe kan um, program. Àwa la jẹ́ àgbẹ̀ nítorí pé ó ní ọ̀rọ̀ làmọ́ afẹ́fẹ́ discourse. Ronke ò ní ṣubú dànù ní jagbọ́rọ̀ ọlọ́run àwọn òbí àjèrè ẹ̀. Àmín. Wàá ṣe fún wọn jẹ wọn ò ní kú fọ́tayọ̀ nítorí ọ̀rọ̀ tí dókítà sọ fún wa lọ́sítà lẹ́ẹ̀kan ló jẹ́ ká ránṣẹ́ pé ẹ ọmọkùnrin yorùbá ní orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé àwa wá wò ó pé oyún tó tó ní. ẹ jẹ́ kí n sọ sí ọ̀rọ̀ tó wà lẹ̀ Fúnkẹ́ tí n bá sọ sí nǹkan tó wà lẹ̀ wá rò bóbí àmì ìmọ̀ nípa ẹ̀ mo fẹ́ kó yẹ wípé bí ọkọ mi ṣe fi bá bá ìlò pọ̀ kò ṣẹ̀yàn á méjèèjì o mo mọ̀ sí mo wá fi ọlọ́run bá bẹ̀ẹ́ jọ torí ọlọ́run má ṣe oyún ó dá mi lójú wípé orí ọmọ nípa ọmọ wáyé iye òdẹ ní jẹ. Ah, ẹ wọ ìjọ mo fọlọ́run bá bẹ̀ẹ́ ẹ ṣàyẹ̀ kí n máa bá kádàrà tèmi lọ ẹ jẹ́ kí n lọ yọ oyún ìdànù kí n dẹ̀ máa lọ ẹ jọ torí gbogbo nǹkan tẹ̀ ń bá mi sọ yìí ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ah ẹ wo torí oúnjẹ wájú oúnjẹ jọ tó bá di ọ̀la sọkọ ọ̀tọ̀ ní kọ́tẹ́ tí mo máa sọ ẹ jọ ẹ̀kọ́ ṣàánú mi ẹ kí mi máa lọ mo ti gba kádàrà tèmi ẹ jẹ́ kí n máa bá tèmi lọ. àjọwọ́ kẹjọ torí ọlọ́run má ṣe omi ní ìparọ́pin mo fẹ́ kó onígbàgbọ́ nínú mi jọ torí ọlọ́run iye ò ní jẹ́ mo jẹ́ wá fi dẹ́ lójú wípé lẹ́yìn tó bá bímọ ìtàn kí ṣe pé ó máa kúrò ní ilé yìí àjọ máa gbé papọ̀ like one family ni ṣé mo máa fẹ́ kó rí i láti wákàtí yìí lọ òun ṣe ọmọ ọ̀dọ́mọ́nú lé ó ti di ìkànnù fámìlì ilé kò sí pé bóyá à ń tètè bí ọmọ ọ̀dọ́mọ. àmì bòmí bá ṣe ìjọ jọ tó ti gbọ́. Auntie, auntie, I want to Kejì ṣé mi ló ń pè láǹtì. kí ni mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ láyéláyé ẹ má ti jẹ́ kí n gbọ́ kó pè ní láǹtì mọ́ èmi nìjà ẹ èmi ni mo bí èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí tó bá tún pè mí láǹtì nílé ìwà rí nǹkan tó máa ṣe fún ẹ ó yá pè mí mọ́mì ìsìn kí n gbọ́ pè mí dáadáa mọ́mì mọ́mì mi. mọ́mì mi o. ẹ so kí ló fẹ́ sọ. wọ́n ṣe ẹ̀rẹ̀ta mọ́ngìrì. ẹ̀mí ló mọ sọ pé pé má bá mi sọ òyìnbó nulẹ̀ tẹ bá lọ sí skul nsìn òyìnbó lẹ máa sọ sọ Yorùbá sọ Yorùbá kí ló máa jẹ. fẹ́jọ rice. rice. ẹ ẹ ṣe kọ́ yà lóko máa tẹ̀lé bí ṣe rice ṣé ẹja ló fẹ́ bẹ̀rẹ̀ ẹja ẹja wípé ẹ̀wọ̀n tó wípé fish is good ó máa jẹun àmà tóbi bọ ẹja is a good protein so mo ń bọ̀ ṣùgbọ́n if I for calling me mommy I give you rabi nice of water ìyẹn kọ́. Yeah, yeah, eh, ah. Ah! inú mi o. kejì ẹ̀dẹ̀ ṣáájú nǹkan tó tó ilé ẹ̀ sọ fún mi ṣé mo wọ́n ní iṣẹ́ ni. ẹ torí ti tiẹ̀ ní. torí ti tẹ̀lé mi ti bọ̀ mo wọ́n ní iṣẹ́ ni. ìyá kejì ìṣẹ́jú èmi náà ó lè dẹ̀yìn wọ̀ ọ̀la kó sọ pé òun máa gbọ́ ọmọ yìí lọ́wọ́ wa ọmọ tí gbogbo àyàn ti mọ̀ pé àwa la bí ojú tì ló máa jẹ́ fún wa ojú tì ló máa jẹ́. alàgbà kò tí tán síbẹ̀ o ìyá kúkú tẹ pa ẹ máa jẹ́wọ́ fún alàgbà ń yìí o ọkùnrin jẹ́jẹ́ o. ọkùnrin jẹ́jẹ́ o àbíwá òkùnkùn àbíwá o. àṣé gbogbo olómi lójú kọ́ ló ń sunkún. gbogbo olómi lójú kọ́. ọ̀sán bójú ọ̀run lé kókó ohun ọdún òdiwọ̀ lọ́jọ́ ẹ orí ọ̀gùn ọdún àjò nílọ́wọ́ fẹ́lifẹ́li ọ̀kẹ́rẹ́ ń sunkún aṣọ ìran ìmàdò ń sunkún ètè o olówó ń sunkún ọmọ tálíkà ń sunkún owó ìṣẹ́ tó ṣọmọ títí o tí o sì lẹ́yìn ọmọ ló mọ́mọ́ olùgbàdì bíi agbára òjò balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ owó yanrìn gẹ́rẹ́rẹ́. ọkùnrin jẹ́jẹ́ o àbíwá òkùnkùn àṣẹ gbogbo lómi lójú kọ́ ló ń sunkún. gbogbo apẹ̀rọ̀rọ̀ màkàn ló ń sọ mọ́jú ọdún ó dínwó lọ́jọ́ ẹ̀ orí ogún ọdún àjò ní lọ́wọ́ fẹ́lifẹ́li. ọ̀bẹ wọlé ara ẹ̀ o ó lóun bá a kọ jẹ́ kò sóhun tá a ṣe tá ò o kò má má sóhun tó wà nínú adìyẹ táwọn òdì ó táwọn òdì ó mọ́ ogun ló ṣe ní mú ọ èpè kì í ṣe níjà ó àmọ́dún ó jìnnà ènìyàn máa wà ní ṣe jẹ́. ọ̀dọ́ ti fi lọ́wọ́ mi ò mọ nílé ìsìnkú ti máa ń wá ẹ̀. alàgbà kò tí kò síbẹ̀ ǹjẹ́ yìí mọ̀ pé ìyá àkókò tẹ́ pa àti ọmọ ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ mi ni àwọn méjèèjì. Àpẹ́sà ó àárẹ̀ mi yìí ń wọra gan ẹ dágunlá lórí ọ̀rọ̀ mi ẹ ti dágunlá jù wo ìmọ̀ bó ṣe ń ṣe mí ààrẹ yìí ti wọ́ mi lára jù. àpẹẹrẹ sàn. àdìsá ṣé kìí ṣe pé èkú ló ń bọ̀ yìí dáàdi ẹ ní kú lágbára ọlọ́run bá ọlọ́run bá bá wa dẹ́mi sí lágbára ọlọ́run àwa náà á dúró lórí ọ̀rọ̀ yìí èmi àti mọ́mi àtàbúrò mi nìkan náà ni kò dẹ̀ síbi tá a ti dé lórí ọ̀rọ̀ ààrẹ yìí ọ̀rọ̀ kan dà mí lójú pé ẹ máa gbádùn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sàn ẹ pẹ̀lẹ́ sàn ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù sàn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sàn ẹ sàn kò sí kúrò kan lójú yín ẹ lè kú ọmọ ọdún mélòó ṣì ní ọmọ ìkẹyìn náà ṣì ní sáà Eh. ẹ máa dàgbà ẹ máa dògbò lágbára lọ́wọ́ ẹ máa jẹ wọn mọ̀ ẹ lè fi wálé báyìí. tí wọ́n bá ní ikú òsì lójú èèyàn ikú òsì lójú yín ikú òsì lójú bó o ní kú tó ṣe wà lójú èèyàn náà ju ètò ṣe mí yìí lọ àdìsá àní tí n bá wúkọ́ bí n bá tú bá ẹ̀jẹ̀ nìkan ni mo máa tú ara mi ni máa wò pé ṣé igun kan ní ń bọ̀ ìyá àdìsá. ẹni rí wẹ̀ lágbà ẹ lè fi wọ́n lẹ̀ báyìí. yóò sì tán àti fi yín lẹ̀ ẹ̀yin náà má wàá dágun lá gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ ẹ́ rìn sí. ọlọ́run ràn yín lọ́wọ́ Elédùmarè ò ní fi yín lẹ̀ gbogbo ibi tẹ́ bá ro kan orí sí orí ó jáde ń bẹ kò ní í ṣe nìkan bí ààrẹ bá dé a sọ fún pé ẹ̀kọ́ tó bá mi pò kó fomi sí kó sàn dáadáa bóyá tó bá gbìyàn wá bóyá ó lè wọnú mi díẹ̀ nǹkan kò wù mí jẹ. ẹ ẹ má wọrí san ẹbí mi wà pẹ̀lú ikùn ṣùgbọ́n àti màmí bá ṣe dé lọ́sẹ̀ máa ṣògì fún ìkílẹ̀ mi dúró ṣe máa jẹ́ kí n lọ́ọ́ bá ń ṣe ìyàwó ṣé mo sọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ ẹ mọ kí o. ẹ jọ sá ṣe rí owó yẹn náà kì ṣe owó kan tó ga ẹ̀ lóòótọ́ ó ṣe díẹ̀ náà àmọ́ gbogbo ẹ̀ náà three hundred thousand péré ni. kọ́kọ́ mi kàn fi dìde lọ hospital ni wọ́n fẹ́ fi ṣe operation fún ni ẹ wo oṣù kan ni mo fi nílò owó yẹn á dá padà ẹjọ́ torí Ọlọ́run. ṣẹ́rí báyẹn sọ yẹn sìn ó dà ìgbà yẹn la máa fún yín lówó yẹn tán sìn tá àti ìgbà máa di wàhálà mi ò dẹ̀ fẹ́ wàhálà. lágbára Ọlọ́run àrísàn ẹ kọ́fìdí ṣáàjọ ọkọ mi ni gbogbo apá pátá báyìí ni la máa sáré láti bá yín wájọ ẹjọ àmọ́ kí n tiẹ̀ ṣe fi dú ẹ̀mí ẹ̀ nà. ẹ ṣe pé máa dáhùn yẹn padà. a máa dá padà fún yín kò sí wàhálà. ọjọ́ tí bá sọ pé máa dá padà ní kẹ́ dáhùn yẹn padà o ṣé ti gbọ́n sìn. my dear jọ̀ọ́ torí ti Ọlọ́run jẹ́ ká ṣàánú wọn káde ewu ti màmá àgbàlagbà jọ wọ́n máa dá padà ṣe ti gbọ́n. ẹ máa wo màmá o ní ẹ sìn ẹ fẹ́ gbàrún ẹ̀bà tó bá tásìkò àti sanwó yín tó ẹ bá máa rá bàbà pẹ́ẹ́lí gbogbo kan san ó dà ń sáré bàjẹ́ ayínwí tí kankan ò ní ṣẹlẹ̀ ìyẹn ṣe bẹ́ẹ̀ ni. smart wọ́n fi wọ́n lẹ̀ má bá wọn drag káwọn má sàn ọ̀hán ṣèbá bá wa ń bẹ̀ o kí làwọn ṣiṣẹ́ fún. smart wà lọ fún wọn ní owó yẹn. three hundred thousand. ẹ ọ máa fún ẹ mú wọn. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe máa kí ló dé sá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ sá àbí kí máa ń bolú wá ni ṣé kí n máa ń bọ́ níwájú dáàdì dáàdì dáàdì ẹni sùn dáàdì dáàdì dáàdì kí ló ṣe dáàdì dáàdì dáàdì ṣe dáàdì bọ̀ dáàdì sẹ́yìn dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì ti kú pé dáàdì dáàdì dáàdì. ẹ wò ṣé ẹ ṣì dá ojú mi yẹn mọ̀ dáadáa. Ah, ẹ̀yin lẹ gbé dáàdi yẹn wá sí hospital lọ́jọ́ sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, ẹ nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé dáàdi mi yẹn wọ́n ti kú ní àárọ̀ yìí ni wọ́n kú. Ah, ẹ kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run àforíjì wọn. ẹ ṣeun gan ma ẹ pé fún wa nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé mo kàn fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ kan fún mi three hundred thousand naira tí a fún yín fún operation wọn ẹ jọ̀ọ́ nítorí ọ̀hún ẹ dá owó yẹn padà fún mi because owó yẹn a lọ yá owó yẹn ẹ jọ̀ọ́. ọ̀nkọ ẹ̀fọ́ nìṣà ibo ni lẹ ti gbọ́ ti ṣòro ẹ̀ ẹ gbé dáàdì wá sí hospital àtírìtì wọn owó dẹ̀dẹ̀ fi sílẹ̀ àti fi tírìtì wọn báwo lẹ ṣe máa sọ pé ká dáwó padà kó tẹ̀ possible kó kú sílé àlè fún yín lówó kó kú sí gan àlè fún yín lówó kò possible ah àbí òun máa gbọ́rọ̀. ẹ wo nǹkan ọkùn ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ kan kó padà fún iṣẹ́ iṣẹ́ èdè kò ní ẹ kàn sọ kẹ sọ jáde fáwọn èèyàn kan gbọ́ nǹkan tẹ́ ń sọ kò make sense now. ẹ ẹ má bínú kò ṣe pé bá pé mo ṣẹ̀ṣẹ̀ dé kò condition náà ló fà á dókè ẹ kà jù ẹjọ ẹ kà lọ. àǹtí ẹjọ tọrọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ náà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ tọrọ àǹtí àǹtí. doctor doctor doctor àǹtí ẹjọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ náà doctor ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ tọrọ ẹ ṣe báyìí. ẹ kọ̀ lẹ́yìn o. ẹ̀mí tó ní ẹ̀gbá ò gbà ò lọ. àmì irú ẹ̀ mọ́ bàbá tẹ máa irú ẹ̀ àgbẹ̀pá àwọn àgbàlagbà tí wọ́n ti dé nílẹ̀ bíi one fifty years one twenty years. àníṣe kú mọ́ ẹ pẹ̀lẹ́. àmì ẹ̀ ní fi irú ẹ̀ gbá ò. àmì àmì àmì ṣé ẹ a gbàgbé àmọ́ ẹ wò ṣe lẹ́ máa rò tọ́lọ́run mọ́ wa lára ọkọ mi táwọn kò torí ẹ̀wà yáwó náà àmọ́ wípé kò ní gbáyé ìgbà tí ọlọ́run dẹ̀ ti gbèsè ẹ̀ dé ṣe ní kẹjọ kẹ fún wa lásìkò gbà díẹ̀ àwọn ọmọ mi dẹ̀ ní wọn tí níṣẹ́ kankan lápá ẹ ṣàánú mi ẹjọ a máa sàn ṣùgbọ́n ẹ ṣì fún wa lásìkò gbà díẹ̀. Eh, anyway ṣe rí ìyẹn kì í ṣàdéhùn màtí yín oṣù kan ni àdéhùn àti pé máa gbó mi lọ́wọ́ yín mo dẹ̀ bẹ̀ yín ọlọ́run ẹ má jẹ́ kí oṣù kan ẹ kó lé ọjọ́ kan. kàṣọ kẹ́tì fún wa ní ìgbà díẹ̀ ṣe mọ̀. ẹ ẹ jọ sáà ọmọ mi ṣe mistake ni o kì í ṣe oṣù mélòó ló ní ká bẹ̀ wọ́n sí yẹn. ẹ ẹ ẹ nǹkan tí mo fẹ́ àlàyé tí mo fẹ́ ṣe fún gangan ni pé ṣàmú nǹkan tó dáa ni pé ká rówó yẹn san ẹ fún wa nígbà díẹ̀ tó yẹ pé a máa lè fi wá owó yẹn rí tẹ́ bá tẹ̀lé fún wa bí oṣù márùn-ún sí mẹ́fà gbogbo ẹ̀ la pátápátá la máa san fún yín. ẹ wo bí ẹ wo bí ẹ ní sùúrù ìyẹn ò lè possible kò lè possible ẹ ṣe ní time náà ẹ ṣe ní fifteen days ẹ máa fi wá omi fún mi ẹ má yẹ kó kọjá fifteen days yìí o tó bá kọjá fifteen tó bá kọjá ìparí oṣù tẹ dá fún mi ẹ máa dá mi mọ̀ nínú ilé yìí ẹ máa dá mi mọ̀ nínú ilé yìí o kò sí nǹkan tó jà ní ìṣẹ̀lẹ̀ so ẹ má yẹ kó mi dín o even tó mi bá dín ten thousand naira nínú three hundred and even kó jẹ́ one thousand naira gan nínú three hundred yẹn wọn á bá ẹ máa tìyẹn mọ̀ nínú ilé yìí àdéhùn ìsàdéhùn ìgbà tẹ́dọ́dọ̀ mi mo kówó tẹ fẹ́ mo kó lé yín lọ́wọ́ ẹ̀dẹ̀ lówó mi so tó bá dẹ̀ padà tó wá rí báyìí náà ẹ má fowó mi jẹ mí yà ẹjọ́ torí ọlọ́run owó iléepo owó oníyọ̀ ni mo kó lé yín lọ́wọ́ ẹjọ́ ọmọbìnrin torí ọlọ́run màá fún ní sáǹpù yàn kan even owó tó yá gan lọ́wọ́ mi kò tó nǹkan tẹ́ yá lọ́wọ́ mi. Thank you. báwo ló ṣe báyìí ṣó máa ń le tó báyìí ni. bíbí o dá àjà ni tó kù yìí pẹ̀lẹ́ ṣùgbọ́n. ẹ máa rọjò bọ́dà bọ́lọ́dà. ó fẹ́ lọ bímọ ni. ìyá agbóhùn ọmọ agbóhùn ìyá o yóò sọ láyọ̀ o ẹ máa rọ àǹtí. ẹ ṣe gan mo dúpẹ́ lọ. ẹ pẹ̀lẹ́ dẹ̀ ẹ pẹ̀lẹ́ lọ bọ́lá ìbẹ̀rẹ̀ tó bá ti jáde ẹ bá kúrò sí i bọ́lá àwọn rárá sà. báwo ni wà sà lálàáfíà mi. Um, ẹni tí mo náà ń bèrè yín ẹ lélẹ̀. kí ni mo lè ṣe fún yín. ẹ ẹ ẹ ẹ sà èmi ni sà ẹ wò sà orí yín ò ní burú sà ẹ wò ọlá yín tó ń lọ sókè kò ní wálẹ̀ láéláé gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún yín tó ń dùn mọ́ yín nínú ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan ẹ wò torí ọlọ́run mo fi bẹ̀ yín ìyàwó mi ló rẹ̀ díẹ̀ ó lóyún sínú inú rẹ̀ ti tó ọjọ́ mẹ́ta kan àmọ́ kò tí ì ròyìn náà bí títí tó fi padà já suspension wọ́n wá ní kí lọ wówó ńlá ìwà mi ò rí àwọn èèyàn kan náà wá ní kí wá bá yín pẹ̀ máa ràn mí lọ́wọ́ ayé tí yín ò ní bàjẹ́ ṣàánú mi aya ò ní kú mọ́ yín lójú ẹjọ́ torí ọlọ́run. ẹ nídìí owó ẹ dẹ̀ ṣúọ̀ fún pé tí n bá fún yín lówó mi máa dá omi padà. máa dá padà. o ṣé ọ̀dọ́dún kan tó ń sọ yìí pé tá a bá yẹ ló o máa dá padà lọ́jọ́ tó dá. ah máa dá padà mọ́ mi. o máa dá padà o ṣúọ̀ mo níṣẹ́ lápá mo níṣẹ́ lápá dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ dá mi dúró pẹ́ náà àtìgbà tó dẹ̀ ti dá mi dúró náà ni mo tún ti rí ọ̀kadà kan tí mo fi hàn zù i'm very sure pé tẹ bá yá mi ní owó yìí tí mo fi gbà mí ìyàwó mi là àtọmọ mi máa dá padà máa mọ mo ṣe máa wá owó yẹn máa dá padà sà. ọlọ́kadà tó fi hàn sí gbogbo nǹkan kan tó tẹ̀ sọ yìí kò kàn mí sórí téèyàn bá gbowó lọ́wọ́ mi kó dá omi padà máa dá padà. because òfin Mósè ni mo tẹ̀lé owó mi bó ṣe gba àsìkò tó dá fún mi kò return owó mi padà fún mi. Eh, kò sí problem. jẹ́ ká ẹ̀ ẹ̀pọ̀ ẹ̀ ó ti nù máa dánwò yẹn padà ṣó ti gbọ́n. Eh, kò sí wàhálà smart wàá lọ àríjì owó yẹn wá fún mi dúró dé ah ẹ ṣe gọ́sà ọ ẹ ṣe mo dúpẹ́ o. ọmọ yìí pé kó kí ni àwọn mọ́tò tó jáde ẹ ṣe mo dúpẹ́ sáà ẹ ní gbọ́mọ sí ẹ níyàwó eré o ìyàwó yóò ní kú ọmọ yóò ní kú. ọ̀rọ̀ pé idiot ni wọ̀nyí ìgbà tó wá sọ́dọ̀ mi tó ní onídìí owó tí mo dẹ̀ ní kán fún ẹ lówó tó gbowó mi tó lò ó tó fi ṣe ẹ̀kọ́ tó fẹ́ ṣe tó dẹ̀ ní tàn fẹ́ wá fún mi lówó mi tó fún mi lówó mi. ṣé ìkà ni mo ṣe fún ẹ bí mo ṣe kó mi fún ìgbà tó béèrè lọ́wọ́ mi orú ẹ̀yìn ìbáyìí sì lè máa jẹ́ kí oore máa súyàn láti ṣe tẹ́lẹ̀ ìgbà wa wá ń sìn tó bá bèrè owó oore bẹ́ẹ̀ ń sìn tábà ṣe fún wọn níyàn burúkú ni wá tán bá tẹ̀ lówó níran yín ìgbà tó wá wọnú kọ́ńpáàdì mi tó lé onídòwó tí mo wá kówó ti tèmi tí mo fọwọ́ ṣiṣẹ́ owó mi tí mo kó fún wọn tó wá lọ lówó mi tó wá dìgbà tó yẹ kó wá fún mi lówó mi tó wá ń sọ̀rọ̀ rádaràdà sí mi lẹ́nu ó pé idiot ni wọ̀nyí. dájú wa kò kúkú rí bẹ́ẹ̀ kí n ṣejú àwa náà kò ń wá ka yabara mòwe jẹ nǹkan tó ṣẹlẹ̀ ló fà á èèwọ̀ lẹ́yìn tí wọ́n ṣe operation fún mi tán ọmọ òun náà tiẹ̀ tún wá sí èmi náà tó jẹ́ pé mo tún wà ara tútù ni mo tún wà tó tún fi wá gbé mi ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́ torí ọlọ́run a máa dánwò yí padà. tí ò bá gbẹnu ẹ sàn kó gbẹnu òṣì kó gbé sàn ṣó ti gbọ́n sí ṣé ìyàwó rẹ̀ tọ́ sí wọ́n dá mi lóhùn ṣé òótọ́ sí ẹ lẹ́nu bàtà yáyí ló tẹ́lẹ̀ ẹ̀ dá padà ṣó fẹ́ gbọ́ mi tá a máa fi ṣetán bíbẹ̀ máa kí n gbọ́ kó lẹ́nu ẹ̀ tí bá tún gbọ́ kó ilé aga jù ẹ lọ. ìyá má jẹ́ kán stress yẹ o ní láti dààmú ara ẹ gbogbo àwọn tó dúró yìí kò síṣẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe níbi tán wà yìí àwọn ní kòbókò fáwọn aláìgbọràn fáwọn tó bá jẹ wá lówó wo bí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ń sìn bó ṣe wà yìí ń sìn bàbá bọ̀ tàbá láti wáṣẹ́ lọ kó lọ fiṣẹ́ kún iṣẹ́ ẹ̀. Ah! ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ sá. pẹ̀lẹ́ ṣọwọ́ àníkan tí mo fẹ́ sọ fún ẹ báyìí nísìn ìyàwó ẹ máa wà ń bí báyìí á máa sin gbà ìjọ́kíjọ́ tó bá ti lè rí owó mi láti dá padà ọ̀rọ̀ àmúyàwó títí ẹ. Ah! ẹ ẹ sá kábíyèsí ẹ ẹ̀gbọ́n ẹ wo brọdà mi ní sórí burúkú o èyí ní bàjẹ́ ilé ìtẹ́sọ̀ yẹn ó pọ̀ díẹ̀ ìdílé lẹ́yìn o ẹ wo àrà tútù lára ẹ ṣe é bímọ ni mọ́mí ẹ̀gán ló bá fún gbígbóná jó wọ́n sì ń jóra ni mò ń tra àti sọ ẹ ó dẹ̀ tó wá di pé àrà tútù o gbà tọmọ ò ti sí o ká tètè ṣètò ọmọ mi o pé àrà tútù á jẹ́ kí ọmọ mi tètè dúró àyàn yóò dùn bọ́ sómi o mo fọ́ lọ́ọ́ bẹ̀ yín sẹ́ ẹjọ́ ẹjọ́ ẹ jẹ́ kájọ máa lọlé. dábẹ́ ṣọ́tọ̀ wo bí pọ́blẹ́mù ti ẹ̀ yẹn ṣó ti yẹ bọ́tà báyìí tí tó bá dẹ̀ fẹ́ lọ lẹ́rọ̀ màá ní kí wọ́n gbé ẹ jáde. sá jáde ìbálò aláyé sókè sí ìyàwó sókè. ẹsà ẹjọ ẹ má yẹ kí tiwa rí bẹ ẹjọ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ̀yin náà mọ̀ pé bàbá wa ṣe kù ní ẹjọ nítorí Ọlọ́run. ṣe bọ́kùnrin ni wọ ó di ẹni sọ́nà pàdádà ṣé èdè ṣiṣẹ́ kó wá wọ́n mi fún mi ni ẹ ṣe ní fifteen days ẹ lè fi wá wọ́n fún mi dákun. oṣù márùn-ún tá à ń sọ náà. ẹjọ sà. ẹ sà. ẹjọ sà. mami jẹ́ lẹ́kùn ọ̀rọ̀ ẹ̀. mami ṣe ti rí sí ṣe ti rí nǹkan tí mo sọ fún yín ṣe ti rí nǹkan tí mo sọ fún yín ìgbà tó délé yàwó yẹn mo ní kí n náà kà yàwó ẹtú tẹtorí ìyàwó sẹni náà ló ti kú yẹn bó láti rẹ lóò dá padà báyìí o ah, bó láti fẹ́ rí o three hundred thousand bó láti fẹ́ rí ah five months àbí six months àsọ̀gbọ́ a lè rí mú mọ́ ni. adéròhùn kẹ́ má dá mi lẹ́bi ẹ́ ṣé mi náà lè mọ̀ pé bàbá yín máa kú ni bólúwì ò bá tún gbègbè sẹ́ta gbé yẹn ayé á dá wa lẹ́bi wọn á ní kálá tọ́jú olóògbé ni nígbà tó wà lórí àìsàn ó ṣeé ṣe kó má kú ṣé mi ti dáhùn báyìí three hundred thousand naira mo ni mo ti fẹ́ rí. àbí ká lọ bí àwọn landlord association kọ́ bá wa bẹ̀ wọ́n ni. ṣé ojúmọ́ ìwé ṣe lé ah ẹ̀rù ń bá mi o wọ́n yìí máa fún wa problem gan. ó mà ṣe o ibú máa bọ́lá jẹ́ o. ẹ̀kọ́ tẹ̀mí sọ sí i mo da ilé mi má mi àmọ́ owó ta ìjáàbò láti máa rí i. mo dáàdì sà ojú yín rèé ẹ kó ọjọ́ mẹ́ta mú mi kọ́ àtàbúrò yín èèyàn ga ọ̀ ẹ̀yọ̀ sọ fẹ́ yẹ kókó wọ́ ọ ẹ̀kan ló bẹ́yìn láti jọjọ́ mi ò rí yín kó dá o bí ẹ̀dẹ̀ ẹlẹ́gbọ̀n yín ṣáàmì ìwà mọ̀ because kò jíṣẹ́ yín fèmí rí o. mo máa rí wọn mo máa rí wọn èmi àti wọn máa ń sọ̀rọ̀. ẹ wò lílì tẹ̀sẹ̀ wà dọ́dọ̀ mi lé ní báyìí ẹ máa jẹ máa yó kẹ tó kúrò mí báyìí kí ni jíjẹ kí ni mímu o. oúnjẹ ẹ rọra máa wo ti ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn oṣù ọ̀rọ̀ oúnjẹ sí ẹ fọ oúnjẹ lẹ́fọ̀ náà. ṣé ọ̀rọ̀ náà le tó yẹn débi pé o ò ní jẹun ẹ wọ́n máa dá o ṣáà wọlé lọ o ti mọ fífẹ́ ráìtì pé òun ò kì í jẹ ráìsì òkèlè o ti yẹn sìn baguette oúnjẹ tí wọ́n ti pẹ̀lú ọbẹ̀ tó dọ́ṣọ̀ dáadáa bá ń gbéra fún àtomi tó tutù. ok ebe ọ̀rọ̀ ebe. ẹ wẹ wẹ àǹtí ẹ fún oúnjẹ lẹ́sẹ̀ ẹ filẹ̀. bí ti bá ọbẹ̀ ọ̀lẹ̀ ṣe níjẹ lẹ́yìn kan tẹ débi báyìí máa jẹ máa yó. ó lọ bí sọ́ọ́ ló ti dáná. ẹ lọ́jà lẹ́yìn kan ẹ máa jẹun kẹ́ tó kúrò. Ah, báwo ṣe máa ń bẹ báyìí lọ ah, ó ń ṣàlejò mí náà. olùwàlà ò ní yẹ. gbọ́dọ̀ kọ́kọ́ sọ ọkàn tó ń dùn lọ́kàn torí ọ̀rọ̀ tí mo bá wá sọ́dọ̀ yìí ó lágbára gan-an dáàdì ti kú dáàdì kú. bẹ́ẹ̀ ni dáàdì ti kú. Ah, ìgbà wo yẹn ṣẹlẹ̀. ọtí ìpẹ́ náà ti dáàdì kú tán ṣaláìsí. èmi ò gbọ́ nǹkan kan. èmi náà mọ̀ pé ẹ̀gbọ́n náà because tẹ bá gbọ́ mo mọ̀ pé ẹ ti pè mí lórí fóònù ẹ ti kí mi. Ah, ẹ pẹ̀lẹ́ o ah, ọlọ́run àdúró ti yàn o ọlọ́run àdẹ forí jì wọn mi ò gbẹ́ anything ṣé kò wá sí problem ṣá. ẹ sà problem wà o nígbà tí ara dáàdì ìyá ọ̀tá gbé wọn lọ sọ́sítù operation náà ṣe fún wọn ẹ̀dẹ̀ mọ̀ pé kò síṣẹ́ lọ́wọ́ mi kò síṣẹ́ lọ́wọ́ àmúrò mi náà so ọwọ́ èèyàn kan lójú yìí bàbá kan fún wa pé ká lọ yáwó lọ́wọ́ ẹ̀ olówó èlé ni bàbá yẹn àdẹ̀gbà owó lọ́wọ́ tágbà lọ́wọ́ ẹ̀ pọ̀ díẹ̀ wọ́n ń gbà tí bàbá dẹ̀ ti kú àmọ́ tá máa bọ̀ sí tá máa ti rí owó so bàbá yẹn sìn ló ń fún wa ní problem báyìí sìn ó lé wa kúrò lẹ́nu so kò síbi kankan tá a lè gbé. ó ga o ṣúra àwọn olówó lè ọ̀rọ̀ máa ń le bó bá yáwó lọ́wọ́ gan-an àwọn gan gbàdúrà kẹrì sàn problem tó ní nìyẹn ah ó o ah ètò abáwá yìí ẹ eh, ah ìwọ náà kì í sọmọ bẹ́ẹ̀ náà ó ń sọmọ bẹ́ẹ̀ ó ń sọmọ bẹ́ẹ̀ ẹ eh, kò sí problem. ẹ sàn. Ah, ah, mm, mm, oh. ah, àdìsá kò lè tó yẹn kò lè tó yẹn a ò ń sọmọ bẹ́ẹ̀. lágbára ọlọ́run a ní forú ẹ̀ sọ fúnra wa ọlọ́run. ẹ eh, kò lè tó yẹn kò lè tó yẹn ṣé wọ̀ pẹ̀lú àbúrò ẹ̀ náà ni. èmi àtàbúrò mi àti mọ́mí náà ni àti màmá náà. bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta iná ni. ẹ bẹ tí ẹ ṣe ẹ ní wò pé bóyá bíbá yìí ó kéré àwọn ọjọ́ ṣáà tó para mánéjì báyìí náà ni. Ah, ẹ̀sán kéré kẹ ibi ìfà yóò kéré a máa sun pálọ̀ náà kò ń ṣe dandan ká sun inú yàrá. Ah, bẹ́ẹ̀ ni ẹ bóyá máa discuss pẹ̀lú madam máa sọ bẹ́ẹ̀ kò sí problem fọkàn balẹ̀ o. ẹ ṣeun gan. ah no no no no no àwọn náà kì í ṣọmọ bẹ́ẹ̀ yẹn. ah, ah take it easy take it easy take it easy take it easy take it easy ọlọ́run bá ní jábọ̀ lórí ìsọfúnra lágbára lọ́wọ́. Rónkẹ́ gbọ́dọ̀ bọ́ǹjà tó ń ṣèdè. Mami, mo fẹ́ ọbẹ̀ ẹran tó jiná sí i, mo ti ṣe ráìsì tán. Ah, wọ́n mi ò rò pé kò yẹ kó ti ṣetán kí n tó fa àwọn aṣọ ìtàn. Òyìnbọn ti fẹ́ máa kọ́ mí di aṣọ òun gan kò mí fún mi. Ẹ̀yin fún ayé lè fọṣọ ni. <laughs> Kò rí bẹ́ẹ̀ o, àbúrò ẹ̀ ń ṣe oúnjẹ lọ́wọ́. Mi ìwà fẹ́ kó jẹ́ pígbà tó bá ṣe oúnjẹ tán ló tún ṣẹ̀ṣẹ̀ máa wá bọ́ sí di aṣọ n ṣáà ní fi wàhálà pa. ẹ ti bá Rónkẹ́ jẹ́ náà ẹ̀yin Rónkẹ́ ló yẹ kó bá yín fọṣọ tẹ́ wá ń fọṣọ fúnra yín. bí mo ṣe bá wọ náà jẹ nìyẹn kó tó di wípé o dàgbà tó bó ṣe dàgbà tó. Rónkẹ́ Rónkẹ́. Ah, ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀. bọ̀ báwo ló ń ṣe báyìí náà má mi fọṣọ ò lè gbaṣọ lọ́wọ́ kó fọṣọ kí ló tó ń ṣe báyìí. má mi ṣé bí mo ti ní kẹ́ fàṣọ ilẹ̀ tí má dáná tó máa fọ̀. ọkọ mi máa wọ etí ṣé ìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ dáná tán ló ṣẹ̀ṣẹ̀ máa wá fọ aṣọ eléyìí nígbà wo náà bọ́ọ̀lù lálẹ́lá fún ọ̀rọ̀ mi ni mo ní kó jẹ́ ṣe nígbà tí ṣe pé o fẹ́ gbàgbé mi sí díẹ̀. má dà lóhùn mo ti mọ̀ nítorí pé orójú mi sì lóye fẹ́ gbà lọ́hùn. ṣé o sì arẹ́wù ẹ lọ́sàn-án. ọ̀gá mi ló rán mi iṣẹ́ mo kàn ní kí n yọjú sí yín kí n kàn ṣe àìsí ni àti pé mo ní good news kan tí mo fẹ́ fún ẹ̀yin àtàbúrò mi. good news kí ló ṣẹlẹ̀ oyè jẹ̀yẹ sọ. ẹ mami ọ̀gá mi ló sọ létí mi pé àwọn nídìí ọmọọṣẹ́ méjì kúkú àti ẹni táwọn lè máa rán níṣẹ́ nínú ilé torí pé mo mọ̀ pọ̀ ọ̀gá mi sanwó dáadáa opportunity ló jẹ́ fún wa mo dẹ̀ mọ̀ pé ẹ má lè ṣe because mo mọ̀ pé ẹ mọ̀ oúnjẹ sí dáadáa àbí kí lè fi. Ah, olúwa ṣeun máa mi ẹ̀gbọ́n mi ti bá a rí ṣe. kí ni ẹ wọ́n lọ ti bá a rí ṣe. wọ́n ṣe sùúrù náà dáre òun fòwò òjà béèrè kò yọ̀nà náà rọ̀ fún wa dáadáa ná kúùkù àbí àtẹnudó tún lè máa ṣiṣẹ́ nínú ọ̀gá yẹn ṣé wọ́n dìdì ní kó lọ pè wá wá ni àbí àbí wọ́n kàn sọ létí àbí wọ́n fi lọ àwọn èèyàn ni wọ́n gbọ́. mo wà lórí ìdúró ìgbà tí ọ̀gá mi sọ pé àwọn nídìí òṣìṣẹ́ méjì wọ́n gbé ah, òṣìṣẹ́ méjì tí wọ́n nídìí yẹn ah, ẹ̀yin wà ń lè nà tí bá délé tí bá sọ fún yín ó yẹ kẹ́ lè ṣe because mo mọ̀ pé yín mọ̀ bẹ́ẹ̀ sí dáadáa àbúrò mi dẹ̀ ó lè ṣe àbúrò ní ṣiṣẹ́ dáadáa ni. Ah, ó yá Oya yá ó yá ó ṣe ká máa lọ. nísìnyí tẹ bá gbéra tẹ bá lọ síbẹ̀ ìwọ́n tó kàn ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ẹ má ṣe bí pé àmúra yára rárá ẹ kàn ṣe bí pé bí gbàtẹ̀kùnrin sáìbọ̀dù ń ta tẹ ya ẹ wá lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má ṣe bí pẹ̀ mọ́ ayé rárá ó dẹ̀ dá mi lójú pé wọ́n máa gbà wá àdúrà wa máa gbà àbí kílẹ̀ sí. ẹ̀gbọ́n màmí Rónkẹ́ tá a bá dọ̀ má pe mọ́mì màmí kankan o. báwo mo ṣe wáá fẹ́ ṣe tí mi ní pe màmí ó ti mọ́ mi lẹ́nu. tó o bá tẹ̀ lọ pé wàá ṣe bí ẹni pé ṣe ló ṣe ìṣìpé o kọ́mọ wà lé wà ń di iṣẹ́ tá a ti bẹ̀rẹ̀. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́. ẹ ó yẹ tó mi yín tètè máa lọ káwọn ìbọ̀ sọ́nà àbí. ẹ wá ẹ gbọ́dọ̀ ṣébó ló ti ṣe ráìsì. ó ti jiná wá kọ́mọ̀ náà tẹ̀lé jiná kọ́mọ̀ náà ló bá mọ́. ẹ jẹ́ kí èmi tẹ jẹun jẹun. ọmọ mi mélòó kan sẹ́ni. ẹ má fọṣọ ẹ mọ fún ẹyẹ nílò ẹyẹ nílò ẹyẹ. mọ́mí ilé ìfọṣọ ẹ ń jẹ máa padà fọ ẹyin náà wá jẹ ọ̀ka lè fi jọba lọ́sibítà. sẹ́yìn náà ti wá rí báyìí torí ẹ̀ ni mo yẹ sọ pé àwọn pípì wọn ń ṣèyàn tó yẹ kéèyàn máa jókòó tì alàgbà ẹ jọ ohun tó lọ́lọ́run ẹ jẹ́ kí n máa lọ. brother David tí ẹ bá ní kí ẹrù dídùn fún ẹ máa ọ̀rà pọ̀n ẹ̀gùn àmọ́ mo fẹ́ kẹ́ tún ní ìgbàgbọ́ pé ẹ ò lè gbèjà ara yín ọlọ́run nìkan lọ́ba tó ń gbèjà ẹ̀dá ẹ wò ó gbogbo ohun tí ẹ̀yin rò pé ó ṣẹlẹ̀ sí yìí bí ó ṣe wọn ọlọ́run kí ìrìn àjò ayé yín rí bẹ́ẹ̀ ló ṣe rí ẹ fìjálẹ̀ fọlọ́run jà ẹ lè gbèjà ara yín dáde kejì hmm, mà ṣe o bámọ̀ kí n má ṣe mo ṣetán wá dápọ̀ àmọ́ àwa ṣe tiwa fọ́lọ́hún. brother David ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ torí wípé kí ni bíbélì jẹ́ kó yé wa wípé bí ọlọ́run ò bá kọ́ ilé náà àwọn òṣìṣẹ́ ń ṣe lásán ni ẹ máa tẹ̀lé wọn lọ mo máa yan àwọn oníbòde tó máa lọ ya ilé yìí sí tí gbogbo yín á lọ. àràgbà èmi ò ní tẹ̀lé wọn lọ ẹjẹ́ kẹ́ bí àwọn náà hùn ṣe báwọn náà hùn ẹbí mi ah, ẹ̀rọ ẹbí mi náà ẹjẹ́ kẹ́ bí àwọn náà hùn ah, ẹjẹ́ kọ́ ẹ̀kọ́ yìí náà lè mọ bó ṣe rí lára náà. ọ̀dà David àní kí ẹ fìjálẹ̀ fún Ọlọ́run jà ẹ wò ó ẹ má ríra yín bí ìgbà tó yẹ pé ẹ ṣì wà nú ayé ẹ ti di òṣìṣẹ́ Ọlọ́run tó rẹ ti ṣiṣẹ́ pẹ̀lú wòlíì Ọlọ́run ẹ wò ẹ má lọ sí gbogbo ibi tí ẹ ń lọ yẹn ẹ gbà fọlọ́run ẹ jẹ́ kí n bá àwọn oníbodè sọ̀rọ̀ láti lọ ya ilé yẹn sinimá èmi náà máa dúró ní iwájú pẹpẹ níbí a máa fi àdúrà jagun mo ní ìgbàgbọ́ pé lónìí lónìí náà ni ogun yìí máa ṣẹ́ láṣẹ ah, wọn àmì jésù mò ń bọ̀ ah, olùṣọ́ iṣẹ́ ọlọ́run tó bá sọ pé di ọ̀tún. a ó tún gbóhùn àdúrà sókè lẹ́lẹ́kẹta a ní gbogbo ẹ̀mí òkùnkùn tó wà nínú ilé yìí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé pátápátá á fi wọ́n bú ní wákàtí àtàwọn olúwa kí wọ́n bú jí ọ̀fà jésù kristi májèlé mímọ́ ayérayé ọlọ́run ìyanu ọ̀pọ̀ òkìkí mẹ́lẹ̀ bàbá mi àtọ́lọ́run mi olùwọ́ ọlọ́ gbogbo ẹ̀mí òkùnkùn tó wà lẹ́yìn náà ti dé oyè ọmọ jáde lọ. àmì ní orúkọ jésù àmì jésù àmì ní orúkọ jésù ọmọ jésù kristi olúwa. ẹ ṣàfiyé wa nínú ìwé mọ́ pé àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bójú sájáde níbi kọ́lọ́fín wọn tó bá rí bẹ́ẹ̀ ogun ẹ̀mí kẹ́mi ẹ̀mí àìrí ẹ̀mí àìsàn olúwa máa lé wọn jáde ẹ máa ẹ máa jáde ẹ máa jáde lórúkọ Jésù ẹ máa jáde lórúkọ Jésù ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde. ìyá ìdúrà ìyá ìdúrà. Jésù ni o. ha ní orúkọ jésù máa jáde ọ̀run bá mi máa jáde máa jáde máa jáde máa jáde ní orúkọ jésù máa jáde máa jáde máa jáde máa jáde. ẹ máa jáde ìsìnkú àkókòwọlé wa àkókòwọlé wa ayọ̀ àkókòwọlé wa ìdúrókòwọlé wa ìdààmú ara olóògùn ṣe máa jáde. orúkọ jésù ilé ìwọ gbà àgbára àgbára yóò gbàrò jésù. àgbájá mi gbogbo jésù ní orúkọ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. ọ̀gá ọ̀gá kí ló dé ah, ah. Rónkẹ́ ni o Rónkẹ́ ni o eh, Rónkẹ́ ni o ah, yé yé yé yaku yaku yaku ah ọ̀gá fáwọn ọ̀gá ń bá jàmbá ìké ọ̀gá. ẹ jọ̀gá mú ẹ jọ̀gá mú ẹ jọ̀ ẹ bá mi dì wọ́n mú. Ah, ah. Ah. ẹ̀wọ̀n kí ló ṣẹlẹ̀ báyìí sí kí ló ṣẹlẹ̀ báyìí sí. abẹ́rẹ́ ọkùnrin. ẹ wá ẹ bá fàdúrà jí wọn. wà oh. ẹ wo màmá kò tí ì o ọmọ mi wà nínú ilé ó ti di àjọ nínú ilé. nínú ilé yìí. bẹ́ẹ̀ ni. O da, ẹ jẹ́ ká ẹ jẹ́ ká lọ. mi lè wọlé mi lè lọ. kí ló dé. mi lè wọlé màmá. ogun ti sẹ́ẹ̀. mo mọ Sister Mary sister Rebecca ẹ jẹ́ ká wọlé. ìyá àdúrà ẹ ṣe jẹ́ kí mi dúró tì wọ́n sí bíbá. sista Mary ẹ wà nínú ẹ̀mí o ẹ wà nínú ẹ̀mí o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan ẹ jẹ́ ká wọlé. Hmm. Ami, ami, ami, ami, ami. Àmín Ami, ami, ami, ami, ami, No, no, don't touch me. Don't, touch me. Arábìnrin. Ẹ má le, mo mara. Àmọ́ arábìnrin, ẹ̀yin pẹ̀lú ọkọ yín, ẹ ṣe nǹkan tí ò kí ọmọ ọkọ pa ilé yìí o. ìyá àdúrà ìyá àdúrà. àǹtí ẹjọ ẹ bá mi fàdúrà jù wọn ẹjọ tó lọ́wọ́ ẹjọ. ìyá àdúrà. ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká lọ síta ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ sí baálé yín tí wọ́n sáré jáde nínú àdúrà ẹ jẹ́ ká lọ síta. ẹ bọ́ta o ìyá àdúrà ẹ bọ́ta ẹ wọlé wàhálà ṣẹlẹ̀ jésù ọ̀gá ni o ọ̀gá ti ṣubú wa. ọkọ pariwo yàtọ̀ kí ló ṣọkọ mi ah, kí ló dé ah, ìránṣẹ́bìnrin kí ló ti ṣọkọ mi ìmọ̀ kan tó ṣe wọ́n ọkọ pariwo. nígbà tá a wà nínú ilé tá à ń gbàdúrà ẹ̀mí ọlọ́run ti fi yé mi kan tó máa ṣẹlẹ̀ níta ṣé ẹ rí ọkọ yìí ìka èèyàn pátápátá ni ó ṣe búburú o ó ṣe búburú tó mú ẹ̀mí èèyàn dání tí kì í ṣe èèyàn kan ọlá orí ọ̀fẹ́ tẹ́ ẹ jẹ ni wípé wọ́n sọ nǹkan fún yín ẹ̀dẹ̀ mọ́ ń pa ẹ̀ nǹkan tó kó yín yọ ọkọ yín ó ti sọ òkò bànújẹ́ sí ìdílé àwọn arákùnrin àti àwọn ọmọ yín ta ni kó gbà wá jáde tó lòun jáde ah! ṣé ẹ rí ìránṣẹ́kùnrin yìí àti ọmọ náà ẹ dùn wọ́n nínú gidigidi ẹ gbà aṣọ bànújẹ́ lọ́rùn wọn ẹ wọ̀ wọ́n láṣọ ẹ̀yẹ tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá ṣe é ah! kékeré lélẹ́yìí o ìdájọ́ ti yín á ju tọkọ yín lọ ìránṣẹ́bìnrin mo jíṣẹ́ tó lúwa rán mi ọrùn mi mọ́ o àlàáfíà. Ah. àbí ọ̀gá rìn lẹ̀lẹ̀ ọ̀gá ah, ìgbà ayé máa le o. Gbogbo olómi lójú kan Ọ̀sán bójú ọ̀run lé kókó owó ọdún òdiwọ̀n lọ́jọ́ ẹ orí ọ̀gùn ọdún àjò nílọ́wọ́ fẹ́lifẹ́li ọ̀kẹ́rẹ́ ń sunkún aṣọ ìran ìmàdò ń sunkún ètè o olówó ń sunkún ọmọ tálíkà ń sunkún owó ìṣẹ́ tó ṣọmọ títí o tí o sì lẹ́yìn ọmọ ló olùgbàdì ibi agbára òjò balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ owó yanrìn gẹ́rẹ́rẹ́. ọkùnrin jẹ́jẹ́ o àbíwá òkùnkùn àṣẹ gbogbo olórin lójú kọ́ ló ń sunkún. gbogbo apẹ̀rọ̀rọ̀ màkàn ló ń ọ̀sán mọ́jú ọ̀run lẹ́kọ̀ọ́kọ́ ó wọ̀dọ̀.